الحمد لله الذي رضي لنا الإسلام دينا وأنزل علينا في كتابه نورا مبينا أحمده على جزيل نعمه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا شريك له في ربوبيته وإلهيته وأسمائه وصفاته وأشهد أن محمدا عبده ورسوله وأرسله بالهدى ودين الحق ليظهره على الدين كله فهدى به من الضلالة وبصر به من العمى صلوات ربي وسلامه عليه وعلى آله وصحابه وسلم ọpẹ́ni fún ọlọ́run ọba wa àtọrọ àlékún kí àti gẹfà náà Muhammad sallallahu ta'ala alayhi wa sallam ó ṣe pàtàkì fún gbogbo gbogbo wa pátápátá nínú ẹ̀sìn Islam láti jìnnà sẹ́tàn àti arúmọjẹ nípa ìhà tí ọ̀pọ̀lọpọ̀ kọ sáànàbí sallallahu ta'ala alaihi wasallam tí a gbà yí pé torí à ń sọ gbólóhùn kan náà tó ṣe dédé ara wọn pé ashhadu anna muhammadan abduhu wa rasuluhu gbogbo ẹni tó di nǹkan kan mú tó yẹ pé ẹ̀rí tó jẹ́ wípé mo gbà pọ́jù sí ọlọ́run bala nàbí sallallahu ta'ala wasallam ń ta okun tó dì mú a ṣàgbéyẹ̀wò hakikatu hubbi nàbí kí ni pàápàá ìnífẹ̀ẹ́ ànàbí sallallahu ta'ala wasallam

àkọ́kọ́ ni wípé ẹ̀sìn tó fẹsẹ̀ múlẹ̀ dáadáa tó sì jẹ́ pé òun nìkan lẹ̀sìn lọ́dọ̀ ọlọ́run òun lọ́lọ́run fẹ́ràn ànábì sallallahu ta'ala sallam òun ni ad-dinul haqq wa ad-dinul qawim ẹni wal manhajil mustaqim ìlànà bẹ̀ kódà ẹ̀sìn ni o bẹ́ẹ̀ sì ṣe ni ànábì nìkan ṣoṣo sallallahu ta'ala alayhi wa sallam òun lọ́lọ́run fi rán òun nìkan lọ́lọ́run fi rán ó jẹ́ ẹlẹ́ẹ̀kejì tó bá látakò tí mo retí pé rahmatan alamin ọlọ́run tó alukuran kẹ́ni pé òun fànábì kẹ́ gbogbo ayé ó di mẹ́ta náà sì lẹ̀sìn tọ́lọ́run fìràn ẹlẹ́ẹ̀kẹrin wa imaman lil muttaqin anabi ni sallallahu ta'ala sallam òun la ṣáájú gbogbo ẹni tó bá bẹ̀rẹ̀ ọlọ́run ìyẹn ni pé òun ló ẹlẹ́ẹ̀kẹrùn-ún àhújẹ̀tẹ́nà alkhalki ajma'in anabi lọ́lọ́run sọlọ́lọ́wò tààrọ̀sálà lọ́lọ́run lè sọ fún wa wípé èéṣe tó ò ṣe ṣe bó ṣe ṣe kò ní jẹ́ pé ọlọ́run náà abúlémà anabi pé nígbà tí òun náà mọ̀ bẹ́ẹ̀ ò ṣe yí padà bí mo ṣe fi rán ọ in tí ó fi jẹ́ hújà lórí gbogbo ẹ̀dá lálùkẹ́ àmọ́ni àti láyé tọ́ọ̀ tí àwọn nǹkan tí mo tì síwájú ìbá ní àtakò tí ò bá rí bẹ́ẹ̀ mo retí pé tó bá wá rí bẹ́ẹ̀ ibi táwa ń lọ ni pé kọ̀dé faradallahu ala al-ibadi ta'ata ọlọ́run ṣe títẹ̀ lánàbì ní ọ̀ràn yẹn lórí gbogbo ẹ̀bá wọn suratul fati aya 49 lórí gbogbo ẹ̀dá pátápátá ọlọ́run wá ṣe tá a bá ti gbà yí tí mo sọ ṣáájú yẹn gbọ́ ọlọ́run wá ṣe títẹ̀lé lọ́ràn yẹn ẹni téèyàn lè tẹ̀lé téèyàn ò ní kábàámọ̀ àwọn àyà kùránì ń fún alápèjú àwọn èèyàn kan táwọn èèyàn tẹ̀lé tí wọ́n kábàámọ̀ láyé before àlùkìámọ̀ gan kò sáà nábì nù wọn sallallahu ta'ala alaihi wasallam àwọn táwọn èèyàn tẹ̀lé tí wọ́n sì mọ̀ rí pé láìta ní ìtàkàtù máa rọ̀sọ́lì sẹ̀dílà èyí sí tí ìsìnkà nábì gan mo tẹ̀lé tó yẹ pé lágbẹ́já mo tẹ̀lé ẹ wá sọ fún mi pẹ́ẹ̀rí kan bá wà tàbí ààbọ̀ ẹ̀rí ibi tí yóò ti kábàámọ̀ kó ń tẹ̀ lánàbì sallallahu ta'ala alaihi wasallam níbi gbogbo àlámọ̀rí ayé ọlọ́run pa wá láṣẹ onílì tó mínú billah ẹ̀fọ́ ọlọ́run ṣe àkọ́kọ́ ibi tí gbàgbọ́ yóò kọ́kọ́ rọ̀ mọ́ suratul fatih ni o ẹ̀hẹ́n wa rasuli ẹ wá fànábì tẹ̀lé sallallahu ta'ala wasallam. nítorí kí ẹ lè nígbàgbọ́ òdodo nínú ọlọ́run àti òjíṣẹ́ rẹ̀ àti nítorí kí ẹ lè ṣe ìrànlọ́wọ́ fún òjíṣẹ́ náà. kẹ̀dó tẹ̀sìn ẹ̀ àti lànà ẹ̀. àti nítorí kí ẹ lè pàtàkì rẹ̀. kẹ́ ẹ lè kó lè tóbi lójú yín. àti nítorí kí ẹ lè ṣàfọ̀mọ́ fún ọlọ́run. kẹ́ lè máa ṣàfọ̀mọ́ fọlọ́run. ní òwúrọ̀ àti àṣálẹ́. láàárọ̀ ní gbogbo ògbà ọjọ́ ayé ní suratul fatih nìyẹn. wa anabi sallallahu alaihi wasallam àwò sadda jalla rabbuna ta'ala duna jannatihi turuq gbogbo ojú ọ̀nà àbí gbèsè tí yẹn lè gbé tí ó fi máa sọ pé òun kàn pé òun wà lìjọ náà ọlọ́run búlọ́ọ̀kì ẹ̀ fàlàmù tó ta lè ahadin illa min tariqi àfi látòjú ọ̀nà ibi tí ànábì bá pèpè sí tó fẹ́ ká gbà sallallahu ta'ala sallam. wàṣàrọ̀ lahu sadra ọ̀rọ̀ fún lahu zikra ọlọ́run ọba ó jẹ́ kígbà àyà ànábì ó túká ó fúyẹ́ àdìọ́kàn táyà bá sọ̀kalẹ̀ yóò ké wọ̀rọ̀fà aláwò oníkìrọ̀ ọlọ́run bá gbókò ẹ̀ tóbi kò sẹ́nìkan tó dàbí rẹ̀ láyé inú ẹ̀dá ọmọ ádámù títa ayé fi tán wọ́n wọ́n dọ̀ àánú wíìzọ̀rọ̀ gbogbo òbítíbitì ẹrù òkè ti ẹrù tí ò ní jẹ́ kéèyàn oríṣẹ́ ọlọ́run bá jẹ́ ọlọ́run mú kó ó ṣe ìjọ́sìn àti pèpè sójú ọ̀nà ọlọ́run ṣe nírọ̀rùn fún un وجعل ذلة والصغار sọ́tù nìsá 59 ẹ̀yin mú mi ní òdodo àti ìhùnlọ́ọ̀hà ẹ tẹ̀lé Allah wa àti ar-rasul ẹ̀yin tí ẹ gbàgbọ́ ní òdodo ẹ tẹ̀lé àṣẹ ọlọ́run ẹ tẹ̀lé àṣẹ ọlọ́run ẹ tẹ̀lé àṣẹ òjíṣẹ́ náà ẹ tẹ̀lé àṣẹ rasul sallallahu alayhi wa sallam àti àwọn aláṣẹ nínú yín àtàwọn aláṣẹ nínú yín tafsiru yẹn níwọ̀nba ṣókí tásẹ̀wọ̀n tí ò bá ti yapa tí ó sì takò tọ́lọ́run àti tànẹ́bí sallallahu ta'ala alayhi wa iná lẹ́tún fi gbọ́ nínú ìparí àyà ìgàngàn láì tí àyà mi pé fa íńtánà fi ṣe é. nítorí náà torí náà tí ẹ bá ya pẹnu sí kinní kan ní nǹkan kan ẹ ṣẹ́rí sí ọ̀dọ̀ ọlọ́run àti òjíṣẹ́ rẹ̀ ẹ ṣẹ́rí nǹkan náà farudúhù bọ́ọ̀ wọ́n ti tún bẹ́ẹ̀ yẹn. ẹ ṣẹ́rí sí ọ̀dọ̀ ọlọ́run àti òjíṣẹ́ farudúhù ẹ ṣẹ́rí rẹ̀ ló yẹ kí wọ́n tu ẹ ṣẹ́rí nǹkan yẹn tẹ́ ẹ ya pẹnu ń bẹ̀ sí àwọn ibi láti mọ̀ tún ṣe nìyẹn ẹ ṣẹ́rí nǹkan tẹ́ ẹ ya pẹnu sí. Si

implication nìyẹn kí mo máa retí àtúbọ̀tán ẹ̀ tẹ́ ẹ bá wá lè parí tẹ́ wá lè dárí nǹkan padà sí ọ̀dọ̀ ọlọ́run ní tẹ́ yapa ẹnu sí tẹ́ wá wò pé kí lọ́lọ́run kí lànà bí wí sallallahu ta'ala sallam dhalika khayrun hasanu ta'wila. ìyẹn lóore jùlọ ó sì dára jùlọ fún ìkángun ọ̀rọ̀. òun náà ló lóore jù tẹ́ ẹ lè ṣe òun ni ó sì jẹ́ kí ẹ látúbọ̀tán rẹ lọ́dọ̀ ọlọ́run. alimami ahmed an bin ibn umar radiyallahu ta'ala anhu wọ́n gba àdéṣù kan wọ́n ní òjíṣẹ́ ọlọ́run bá sallallahu ta'ala sọ́lá wọn ní bu'ithu bis-sayfi bayna yadi sáà nígbà tó ọlọ́run bá gbé mi dìde nígbà tí ò sánábì mi mọ̀ tí ó kángun tí ó àmì tí ó tún dìde mọ́ lẹ́yìn mi ọlọ́run ti mọ̀ nínú mọ̀ ọlọ́run subhanahu wa ta'ala ogun tí wọ́n gbé tà nábì sallallahu ta'ala sọ́lá ogun tí èsè kékeré ni ogun tí àwọn historian whether they, they are muslim or non-muslims tó yé tí yẹn bá ti lè mọ̀tàn tó sì jólódodo tó justify ọ̀rọ̀ ọmọ kan gbógun tà nábì sallallahu pé ńgbà tánà ni ó kọ́kọ́ dìde tọ́lọ̀ dìde ó ń ké sáwọn ará mọ́kà mọ́kà náà ló ti dìde ó ní ilaha illallah tuflihu ẹ sọ́kàn pé kò tó tọ́ kásìn lódodo àfi ibẹ̀lẹ́ ti jèrè kò mú dà lọ́wọ́ nọmba two ó nìkan ló dìde kò mú bíléèdì lọ́wọ́ ìtí ń wí káàkiri pé kí ló wí iná kí ní sọ torí wọ́n gbọ́ yé àwọn olùmọ̀ ní bó bá ṣe pé báwọn èèyàn ṣe gbọ́ tàwáhìdù yé láwọn kèfèrí tí wọn ò sí lọ́hùn bó bá ṣe pé bí wọ́n ṣe gbọ́ yé bí wọ́n ṣe gbọ́ la ilaha illallah òye làwa tò ní ìtí wọ́n bí sínú Islam tá a ti lo fifty sixty seventy years bá gbọ́ yé ni àbámọ̀ sórí rẹ̀ tó pọ̀ torí wọ́n gbọ́ yé débi pé àjálàlẹ̀ áàlì hátà ìlàhàn wáhídá ṣé ó máa sọ àwọn òrìṣà di ọlọ́run kan ah, ah. ṣoṣo. lẹ́nu pé wọ́n kàn gbọ́ láàyè láàyè lọ́lọ́ ò lásán wọ́n ní ẹ kéèsì ọmọ tó léhun tó ní mọ̀ọ́mọ́ lòun jẹ́ yẹn o ṣé ẹ gbọ́ tí ń wí kiri. àjálọ̀lẹ̀ àálẹ̀ àtà ìlà àwọn àhìdán ṣé ó fẹ́ sí kí ni. ṣé ó máa sọ àwọn òrìṣà di ọlọ́run kan ṣoṣo tí a ó máa jọ́sìn fún ni. ó fẹ́ ká pa gbogbo tá à ń ṣe tì káwá wà lórí inú tí ká lórí pé ẹnìkan ṣoṣo láàmú pè ìlà àwọn èèyàn gbọ́yé dò nílẹ̀ bọ́ fi káyé àwọn kèfèrí sì gbéyé in the first instance tó ní òṣìṣẹ́ ọlọ́run kan sọ kálímọ̀ yẹn ni wọ́n ti gbọ́yé ibi tí fìtínà ti bẹ̀rẹ̀ nìyẹn wọ́n ní tí ń wí yìí dájúdájú ìmọ̀ àádá làṣẹ ń ọ̀jàb ìyẹn inú lámọ̀ ni ẹjẹ́ kíyèsí ibi tí wàhálà ti bẹ̀rẹ̀ ṣé ọ̀jọ̀gbọ́n ọjọ́ ọmọ ìyá wa kan jazakallahu the word all this word ìwé tó question mark the world all this world ṣébi idà ló ti bẹ̀rẹ̀ àbí bí ọ̀rọ̀ sóye ó fi tamọ aráyé jí ṣé idà ni la ilaha illallah àmọ́ ńgbà tó di pé wàhálà bẹ̀rẹ̀ ó ní agbémi dìde bí safe ọlọ́run ní kémi náà yọ̀dà sóye agbémi dìde hatta yubada Allah wahda la sharika la títí tẹ́sìn ọlọ́run ọba ó fi rinlẹ̀ táà ní mọ́lọ́run lórogún pọ̀ mọ́lọ́run Wajala rísíkì tààtà zílì romhi jíjẹ mu àti gbísí ayé ìrọ̀rùn wọ́n fi síbi tààtà zílì romhi tí wọ́n bá ti gbé dàwọ̀ náà gbọ́kọ̀ gbé ọkọ̀ gbé ìdà pẹ̀lú wọn wàjálà zílì làwọ̀ sọ̀rọ̀ ọ̀rọ̀ alaman fa amúrí ó ní ọlọ́run bá sì ṣe ìyẹpẹrẹ àtẹ̀tẹ̀ ayé ó fi ó gbé ka orí ta ni mọ̀nkọ́ọ̀lá fa amúrí ẹni tó bá ti yapa ọ̀rọ̀ mi tọ́lọ̀ fi rán mi wàmọ́ntàṣá bá àbíkọ́ mi fàwọ́ àmì nìhun ẹni yóò tó bá lọ kọ́sí àwọn èèyàn kan ara wọn ló jẹ́ o bọ́lọ̀ ń ṣe wá jẹ́ bó ṣe wá ṣe tó fi jẹ́ pé ìyẹpẹrẹ àtẹ̀tẹ̀ ayé mọ̀ bẹ lórí àwọn tí ń yapa rẹ̀ bẹ́ẹ̀ náà ni iyì tó ga jù láyé àtàríkì àmọ́mọ́ jẹ́ tẹni tó bá tẹ̀lé bó ṣe wá ní suratul Anfal àyà 64 walillahi al-izzatu walirasulihi walil mu'minin nínú àyà ah, eh, suratul munafiqun nìyẹn nusatul anfal ya ayyuhal nabi hasbukallah ẹ̀bá nǹkan ayé sura aya 64 suratul anfal ya ayyuhal nabi hasbukallah wa man ittaba'aka minal mu'minin. ìwọ ànábì ìwọ ànábì ọlọ́run ti tó ìwọ àti àwọn tí ó tẹ̀lé ọ nínú àwọn onígbàgbọ́ òdodo. ẹ̀dá kùn kí nìyẹn tó ń wá lọ síbi àkọsílẹ̀ mi àti rágbáragbá àti ránmọ̀rànmọ́ mi nígbà tọ́lọ́ ní ìwọ ànábì mo ti tọ́ wa man ittaba'aka minal mu'minin àwọn tó tẹ̀lé ọ náà àwọn tó gbọ́ lọ́wọ́n bá gbọ́ mo ti tọ́ ayé Allahu wahdahu kafik ọlọ́run nìkan wà káfí àtìbáyìn ó tu ọ ó sì tọ́ àwọn tó tẹ̀lé fàlàtà tàjúnà máa wílà ahad ẹ ní bùkátà sẹ́lòmíì tẹ́tùn wọn pé ìlànà ẹ̀lẹ́fẹ́ tọ̀ ìmọ̀ràn ẹ̀lẹ́fẹ́ gbà tọ́wátù rasul sallallahu ta'ala alaihi wasallam àti ìnífẹ̀ẹ́ ọlọ́run ẹ̀yìn yóò tó bá tẹ̀lé tó bá tẹ̀lé ànábì sallallahu ta'ala sallam ó ti tẹ̀lé Allah ẹnikẹ́ni tí ó bá tẹ̀lé òjíṣẹ́ náà tó bá tẹ̀lé òjíṣẹ́ náà ó ti tẹ̀lé Ọlọ́run ó ti tẹ̀lé Ọlọ́run fa ayyu muslimin balagatu sunnatu rasul sallallahu ta'ala sallam wajaba alayhi ittiba'uha wafaqat hawa aw khalafat gbogbo ẹnikẹ́ni nínú ọmọ ádámà tó bá ti gbọ́ ipe ìlànà tànábì ní lórí nǹkan kan lórí àlámọ̀rí kan ọ̀ranyàn ni kó tẹ̀lé yálà ó bá fẹ́ ẹnu onítọ̀ mu tàbí ò bá mu ó bá ìfẹ́ ẹnu onítọ̀ mu tàbí kò bá mu nínú àwọn nǹkan tí a fi mọ̀ pé eléyìí di ọ̀ràn yẹn fún wa òjíṣẹ́ ọlọ́run bá sọ̀rọ̀ lọ́wọ́ wa ọ̀sálàm ó ti náwọn àìmọye nǹkan tó pè wá sí dáadáa tó jẹ́ pé ta bá ṣàkíyèsí ẹ̀ a rí wípé a ní ọ̀nà àbáyọ míì àfi ká tẹ̀lé ọ̀kọ́kọ́ nú ẹ̀ kí n mú bíi mẹ́rin kan wá sọ́lù kàmẹ́rọ̀ àìtùmú ní ùsọ̀lì nígbà tí sọ́láàtù di ọ̀ranyàn ó ní ẹ ti sọ́láàtù bẹ́ẹ̀ ti ṣe rí mi tí mò ń ti sọ́lá ẹlẹ́ẹ̀kejì kódò ánì ìmọ̀nà sí kákún ẹ mú iṣẹ́ hajj ṣe gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti ṣe rí mi tí mò ń ti ṣe hajj níbi tí sọ́láàtù tá a kọ́kọ́ sọ yẹn bẹ́ẹ̀ báwo sọ́láàtù àwọn èèyàn míì lónìí àfi tí èèyàn bá ìmọ̀ nǹkan tí ìmọ̀ ìmọ̀ pò tí ìmọ̀ tẹ̀ fi sí sọ̀láàtù ẹlòmíì yálà ní rọmọdán ní àbí kìí ṣe ní rọmọdán torí àgbọ́dọ̀ sáhun ẹ̀kọ́ ìta ní ìníwọ̀n bàbá ṣe mọ́mọ́ inú fà tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ kápẹ́ ní sákèèsí ọ̀pọ̀lọpọ̀ tó ń kà sátakò àtakò àwọn èèyàn wọn ò sì mọ̀ pé nǹkan tó jọ́ràn èèyàn ni sọ̀láàtù tó jẹ́ pé ó ṣeé ṣe kẹ́ni tó sọ̀láàtù yẹn gan mọ̀ pé wọ́n gbé lòkè pé wọ́n fi sọ̀láàtù ń jábọ̀ fọlọ́n àbí ṣe hajjù àwọn tá a rí ń ṣe hajjù ní láwọn èèyàn tí wọ́n láti nàìjíríà ó kọjá pé yẹn kan lọ fún picnic at excursion lẹ́yìn fífowó lẹ́yìn yíyọ lápò lákàǹtì àti fífẹ̀mí wéwu èèyàn ti gòkè lọ́nu plane kò dé sánmà kò sì rílẹ̀ mọ́ ọlọ́run wá ọ wá sọ̀kalẹ̀ sí mọ́kà mùkárámà ló bá tún pọ́ tún fún tí ò lè dé bá ń jọ́ àníṣọ́lọ́lọ́wọ́ tààrà sálà tó ní sọ́ọ̀lì ó sọ fún sàábì kan tí ń ṣe sọ̀rá níwájú rẹ̀ ní mọ́sálásí rẹ̀ fàyín náà kàlám ti sọ́ọ̀lì ṣe sọ̀láàtù kéyìn tó ṣe wọn. táàbà kan bá sọ bẹ́ẹ̀ fẹ́nìkan ní ìsìn àní ẹ̀wá torí sọ̀hábì yẹn tún ṣe sọ̀lá lẹ́ẹ̀kejì ó tún lọ sálámọ̀ sáànàbí òjíṣẹ́ lọ́run tún ní sọ́ọ̀lì fàyín náà kàlám ti sọ́ọ̀lì ó yìí ṣe sọ̀lá sọ̀láàtù náà ló ṣe kọ́ ṣe ẹ máa ṣàkíyèsí ibi tó ti dọ̀ràn yẹn fún wa láti tẹ̀lé ànábì sallallahu ta'ala sallam ẹlẹ́ẹ̀kẹta bó ṣe wá náà gbà wáyẹ̀ tí ìbá ṣe mistake sọ̀hábì yẹn tún ṣe sọ́lá ó tún lọ sálámù sánàbì tó jókòó sí òjíṣẹ́ Ọlọ́run tún ní lọ ṣe fàyínà karam ti ó tí tí ì ó ní mo fọlọ́run tó rán ọ mo fi bẹ̀ ọ́ ó ní ìlè ìmọ̀ ṣe jù báyìí lọ òjíṣẹ́ ọlọ́run akọ ní rákà ẹyọ kan àti gbogbo ohun tó kó sínú wá ní mọ̀ ṣe gbogbo sọ̀lá tó kù bẹ́ẹ̀ bí mo ṣe kọ́ ọ lélẹ̀ nínú ẹ̀ bá ṣe ṣe sùjúd bá ṣe ṣe rùkú bá ṣe lórí kanlẹ̀ láti bí sùjúd bá ṣe dúró dáadáa bá ṣe tẹ̀ kọ̀kọ̀rọ̀ bá ṣe gbórí kanlẹ̀ mi sájídà ẹlẹ́kọ̀ọ́kọ́ ká tó lọ síbi sájídà ẹlẹ́kejì bá ṣe jókòó ọwọ́ akọ ní rákà kan tán bó ṣe ṣe gbòó tó kù náà nìyẹn bí èèyàn bá wá kíyèsí sọ látọ̀ àwọn èèyàn lónìí gẹ́gẹ́ bí mo ṣe sọ níṣáájú tùmọ̀ nínà ò sí eléyìí nìkan ba sọ látù jẹ́ ẹ̀tún wo bí àkídà ẹnìkan fi ìgbàwọ́ ó fi sọ́wọ́ òjíṣẹ́ ọlọ́run ní máa èrò ló kì bọ́wọ́ bí ó ó ní mínà lè wá nì mo fi gbógun ti nǹkan kan wọ́n fi gbógun ti àdánwò kan ni sóye tí máa ń ṣẹlẹ̀ sí òun lára òjíṣẹ́ ọlọ́run ní ìzìrìnha ìgbàwọ́ òǹdè òǹdè ló fi dé nǹkan kan ló fi dé aburú kan ìzìrìnha àwọn olùmọ̀ wọ́n ní gbólóhùn ìzìrìnha ó yàtọ̀ sí yọ já ìyẹn pé mọ́jọ pẹ́ tó tẹ̀yìn ó bá ṣe nazun ó yàtọ̀ sí khalil tó wọ́n máa ń mú ìtumọ̀ ẹ̀sìn níbi gbólóhùn kọ̀ọ̀kan tí ànábì bá lò sallallahu alaihi wasallam bí mo ṣe ń wọ̀n já sọnù fa innaka law ma aflahta abadan torí pé tó bá wà lára rẹ̀ ò ní jèrè láíláí bí ẹ̀ bá sọ̀rọ̀ oúnjẹ lábí wọn ní wọn gbógun táwọn àwọn àfáà wọn fẹ́ kàn jẹ mọ́ ẹnìkan ni wọ́n sì fún ní tíà tó náà lọ dìmọ́bì kan ẹnìkan wọ́n fún ìfúnpá tó náà lọ fi síbì kan tó lọ dì mọ́pá ẹnìkan ni wọ́n fún lóńdè ẹnìkan ni wọ́n gbá sọ kásọwọ̀ ẹnìkan ni wọ́n gbé nǹkan kan tó fi kọ́rùn fún ẹnìkan ni wọ́n gbé nǹkan tó fi kọ́lé fún ẹnìkan ni wọ́n gbé nǹkan kan tó fi kọ́ inú ọkọ̀ ni wọ́n gbé fún àbí tó rì mọ́bì kan nínú ọkọ̀ subhanallah wàlà haúlà wàlà kú wọ́tà ilà bìlà bóòtù àwọn bàtà ìjábòrò wa tí ò jẹ́gbọ̀n wa tí ò jọ ń kú wa tá a sì mọ̀ pé ibi táwọn èèyàn ti ń mú ìbàjẹ́ ń gbó ìbàjẹ́ lọ nìyẹn a máa ṣe wáàsí ìta gbangba torí afẹ́fẹ́ báyìí torí ẹlòmíì ó gbọ́ yóò ṣàǹfààní fún láyà tàlkíyàmà yóò gbàgbọ́ yá àwọn nǹkan wọ̀nyí béèyàn bá wá tẹ̀lé tà nábì sallallahu ta'ala sọ́lá bí òun ó ṣe mọ àwọn nǹkan tá à ń sọ yìí bóun ó ṣe nítumọ̀ sí tàbá fún tàbá fún lágbòóyè pẹ̀lú ẹ̀rí ànábì sallallahu ta'ala sọ́lá ó ní la yu'minu ahadukum hatta yakuna hawa hatta yakuna hawa taba'an lima ji'tu bi taba'an lima ji'tu bi ẹnìkan ò gbọ́ lọ́n gbọ́gbọ́nú yín àfi kó jẹ́ pé ìfẹ́ ọkàn rẹ̀ ṣe déédéé tí mo mú wá tẹ́mbà ti wá wò pé àwọn kò sóúnjẹ níbi tí wọ́n sọ pé báyìí lànà bí ti wí yẹn o kò sóúnjẹ ń bẹ̀ o àtakò bẹ̀rẹ̀ nìyẹn kó lè ó sì máa rò pó ń tẹ̀lé ànábì sallallahu ta'ala sallam òun sì jọmọ lẹ́yìn rẹ̀ lódodo tó yẹ pé la ya'khudhu min sunnatihi illa man wafaqa hawa kò ní mú nǹkan kan nínú súnà ànábì tó bá ṣe déédéé fẹ́nu ẹ̀ fàyínà òkáàdì mú fi zàmì irú ẹni bẹ́ẹ̀ ó parọ́ ni ẹni bẹ́ẹ̀ mùtábì ń lè hàwà ẹni tí ń tẹ̀lé fẹ̀ẹ́nú ẹ̀ ni ọlọ́run sì ni gbogbo ẹni tí bá ń tẹ̀lé fẹ̀ẹ́nú ẹ̀ tí wọ́n bá ti tẹ̀lé wà nábì tí wọ́n ò gbà tiẹ̀ fàyínlẹ́m sẹ̀jú ìbò lẹ̀k tí wọ́n bá jẹ́ ìpè rẹ lórí títẹ̀lé tiẹ̀ fàyínlẹ́m lọ màmọ̀dájú ànàmáyà tẹ́bí ọ̀hún àhùwà áhùn pé fẹ̀ẹ́nú ni wọ́n tẹ̀lé yẹn wọ́n mọ̀ ní àdọ́lù mi mọ̀ ní tàbí àhàwá kò sẹ́ni tó sọnù jẹni tó tẹ̀lé fẹ̀nú ẹ̀ lọ. tí wọ́n bá kò jẹ́ pé rẹ. tí wọ́n bá jẹ́ pé rẹ. mọ̀ pé wọ́n kàn ń tẹ̀lé ìfẹ́ inú wọn ni. mọ̀ pé wọ́n kàn ń tẹ̀lé ìfẹ́ inú ló kù lẹ́yìn àìtẹ̀lé ìfẹ́ inú ló ta ló sì ṣìnà ju ẹni tí ó tẹ̀lé ìfẹ́ inú rẹ̀. kò sí. láì sí ìmọ̀nà fún láti ọ̀dọ̀ Ọlọ́run. kò sí láì lẹ́rìí. dájúdájú. wọ́n ti máa ń gbọ́ pé láìlẹ́rìí láìlẹ́rìí wọ́n bá lọ hun ẹ̀rí la hawla ẹ̀rí mi ń tí wọ́n hun wọ́n tún tún kùtù láì wọ́n sì mọ̀ jẹ́ àdúgbò bẹ̀ ha wà àǹfóso wọn wọ́n mọ̀ pé ẹ̀rí táwọn yìí síbi táwọn yìí sí yẹn wọ́n mọ̀ pé kò ní jẹ́ bẹ́ẹ̀ wájú ọlọ́run Aya tẹ̀ mú àná àyà gan làwọn gan náà fẹ́ mú wa pé ibi tẹ́ ẹ tú sí un ibẹ̀ kọ́ àbí ibi tẹ́ ẹ tú sí un ibẹ̀ ni ìtumọ̀ ẹ̀ náà tún lélẹ́yìn náà àbí èyí tí ó tẹ̀ wá pọ̀ jù ni wọ́n wá hun wọ́n kàn wòkè hàn wọ́n bá hun kankan pé gẹ́gẹ́ bá ànábì ṣe wí sallallahu ta'ala alaihi àwọn olùmọ̀ látòjú ayé ànábì sallallahu alaihi ni wọ́n ti ń bẹ láyé alukurani ò tàdánù ìmọ̀kan nìyẹn bójúṣe ọlọ́run bí quran ṣe ń jókòó sínú gbáyà rẹ̀ mo tún fẹ́ tó bá yẹ pé eléyìí náà tí mo tún wí náà tí ó bá tún jẹ́ bẹ́ẹ̀ kí wọ́n tún pè mí lórí pè bójúṣe ọlọ́run bí quran ṣe ń jókòó sínú gbáyà ẹ̀ ní ń jókòó sínú gbáyà àwọn sàhábà àwọn etí sànádì ṣé ìtẹ̀lé kankan yẹn òjíṣẹ́ ọlọ́run han ihan lẹ́nu jibril alayhisalam ọlọ́run wa ní sọ fún wípé ah, kó ṣe sùúrù àwa làwọn bí a ṣe kò sínú gbáyà rẹ̀ kẹ́nìkan fún mi ní instance kan ibi táwọn ti gbà súrà àbí ó gba àyà lẹ́nu Jibril tó wá lọ jókòó sí mọ́sí tí wọ́n ń ha ẹnìkan fún mi lẹ́rìí ẹsẹ̀kẹsẹ̀ lọ́lọ́run mọ̀ mi sí mástà ẹ̀ sínú gbáyà nábì sallallahu ta'ala sallam gbogbo tó sì kó sọ̀kalẹ̀ yóò fi ṣe sọ̀lá fáwọn sọ̀hábà lọ́jọ́ náà àbí ẹgbọ́ péjọ́ tó unzila ala rasulillahi sallallahu sallam yawma sura kara ayakada tuntun mi ti sọ̀kalẹ̀ fún ànábì o òjíṣẹ́ ọlọ́run sọlọ́run sọ́sà ó ti kà fún wa ó ti kà nǹkan báyìí fún wa ó sọ báyìí fún wa nǹkan míì tọ́lọ́run bá tuntun bá sọ ni. bẹ́ẹ̀ náà ní jókòó sínú gbáyà wọn sọ̀háàbà alukurani ò sádànù tí èbá ti pé wọ́n sírọ́ọ̀sì pẹ̀lú tọ́lọ́run fi ran wọ́n sì mọ pàtàkì ẹ̀ àwọn sẹ̀sẹ̀ lọ mọ kódà àwọn gan ẹsẹ̀kẹsẹ̀ ni wọ́n ní mọ jókòó sí gbáyà tiwọn náà tí wọ́n lọ mọ ṣàgbéyẹ̀wẹ̀ wọ́n ní àìkọjá àyà márùn-ún sí mẹ́wàá tá a fi mọ kí lọ́wọ́n bá wí kí ló fẹ́ ká mú ṣe kí ló fẹ́ ká mú lò títí a fi gbàgbọ́ yé àwọn àyà yẹn dáadáa ká tó tún di pé a kàwọn míì. ọlọ́run bá wa subhanahu wa ta'ala ó jẹ́ ká mọ̀ wípé ẹ̀rí tá ń mú wá lẹ́nu pé wà á ṣàdù anna muhammadan rasulullah pé òjíṣẹ́ ọlọ́run bá là nábì taktadi minna tọ̀hántà ó fi mọ̀ àmọ́ ọ̀ràn yẹn ló sọ́dà lórí àwọn lórí pé tánàbí bá ti pa wá láṣẹ ká tẹ̀lé ìní wọ́n fi máa ń sọ wípé àwọn táyé náà tẹ́ bá ti fẹ́ nìkan ṣaṣojú kan àbọ̀ lórí kan wọ́n ní wọ́n ó búra fún un ẹlẹ́ẹ̀kejì wọ̀tẹ̀sí kò fi mọ̀ àkàbàrà tá nígbà fún wa lérò kankan dandan ní ká gbàgbọ́ ẹlẹ́ẹ̀kẹta wàjìtìnáàbù náà ní mọ̀ ṣára a sì gbọ́dọ̀ ṣe ìbádà àfi pẹ̀lú ìlànà tánàbí bá fi ṣe sallallahu ta'ala alayhi wa sallam torí ẹni ìbádà fi yàtọ̀ sí àlámọ̀rin ayé tí ò bá pè wá sákèsí ẹ̀ tòbí ò bá jẹ́ bẹ́ẹ̀ ni ẹnìkan ní ra mazda kẹ́nìkan ra accord palm kẹ́nìkan lọ ra shoe àlámọ̀rin ayé yínú èyí lẹ́mọ bẹ́ẹ̀ ẹlòmíì sì wò pé ah, two bedroom ti tó ẹlòmíì lọ kọ́ estate ẹlòmíì sọ pé three bedroom ti tó ẹlòmíì lówó kò kọ́ gbàtẹ́sì dandan ni kó kọ́lé wọn ni ó máa kọ kìí ṣe pé kò ló tó fi ralẹ̀ antum alamu bí umuri duniyakum tó bá jẹ pọ́rọ̀ ayé tẹ́sì pé ẹ̀sìn sọ pé pa á bẹ́ẹ̀ sì ṣe ni ẹ̀sìn bó bá ṣe wù yín lọ́nà tí ò nígbà tó kọ́lé sáà mọ́ wò sẹ́ni ẹlẹ́ni tóyé má sì dá tẹnìkan wó má sì gbógun ti nǹkan kan tó jẹ́ tẹnìkan ẹnìkan àbí nǹkan rẹ̀ ṣùgbọ́n àlàámọ̀ rí ẹ̀sìn an la a gbọ́dọ̀ sin ọlọ́run àfi kó jẹ́ pé ó níbàámu sí bá nàbí sallallahu ta'ala sallam bó bá ṣe là á kalẹ̀ fún wa bóò ni ó ṣe jẹ́ pé ẹni tó bá wá ń tẹ̀lé ànábì bó ṣe là á kalẹ̀ ó ń tọ́ ó sì wá dọ̀tá ànábì sallallahu ta'ala sallam tó sì wá dọ̀tá ọmọ ádámà arúmọjẹ wọn fi léyìn sí o wà á yóò hibà mọ́ mùsùlùmí òdodo gbọ́dọ̀ nífẹ̀ẹ́ mọ́ àti mọ́n mọ́ àti mọ́n Allah wa rasuluhu Inka kan tọ́lọ̀ bá nífẹ̀ẹ́ àbánabi sallallahu alaihi wasallam àbẹ́dà kan tọ́lọ̀ nífẹ̀ẹ́ àtànabi sallallahu alaihi wasallam ọmọ adámọ̀ tó jẹ́ mùsùlùmí òdodo tí ń retí àtúbọ̀tán rí ó gbọ́dọ̀ nífẹ̀ẹ́ nǹkan náà Allah yuhibbul muhsinin ọlọ́run nífẹ̀ẹ́ dáadáa ó nífẹ̀ẹ́ àwọn ẹni rí ọmọ nífẹ̀ẹ́ àwọn ẹni rí àwọn tí ti ń tẹ̀lé tọ́lọ́run lódodo làwọn ẹni rí wa yuhibbul muttaqin ìmọ̀ nífẹ̀ẹ́ àwọn tí ń páyọ̀ wa yuhibbul mutatahhirin ìmọ̀ nífẹ̀ẹ́ àwọn tí ara wọn mọ́ wọn ò káwọn èèyàn lẹ́sìn o kálukú ń du bí ó ṣe rí àwọn eh, ìyá kan kú bàbá lọ gbẹ ìyá ló kú fa bàbá lọ sórí tẹ bàbá ń gbé sàárè bá sì sọ fún wọn pé tó ẹ tètè ṣètò bẹ́ẹ̀ wẹ mọ̀mọ́ o àwa ń lọ gbé sàárè o kẹ́ ẹ mọ̀ tó ṣẹlẹ̀ àwa pè wọ́n ní ṣe ti fẹ́ wẹ mọ̀mọ́ tán nígbà táwa náà ti fẹ́ gbé sàárè tán nígbà ní à ń retí yín ni pé kí ni kẹwàá kọ́ wa kéwú tábà kí ni mo ní kéwú tẹ́ẹ̀kì tẹ́ẹ̀kì rẹ̀ mọ́ ó ní bẹ́ẹ̀ ni ẹ̀ ní kéwú kankan tẹ́ẹ̀kì o ẹ̀wẹ̀ mọ̀ mọ́ bàbá tún pè bàbá tún pè pé sẹ́ẹ̀tì fẹ́ wọ̀n wọ́n tán wọ́n ní àtúnretí yín náà ni ẹnìkan wá gba fóònù ẹ dákun ẹ ṣàlàyé kéwú táàkì gan mo ní kò sí kéwú ń bẹ ó dẹ̀ ṣàlàyé bá ṣe wẹ̀ wọ́n mo bá bẹ̀rẹ̀ lórí fóònù gbogbo àwọn tí ń pè yìí tán jóbìnrin yìí ọmọ wọn gan ti fẹ́ bímọ tán yàtọ̀ sáwọn mo ní subhanallah bóò la màmá yìí ṣe wẹ haidu àti nifas ìgbà tí wọ́n ń ṣe nǹkan oṣù bóò wọ́n ṣe wẹ̀ ìgbà tí wọ́n bímọ tán fi bímọ tán báwo ni wọ́n ṣe wẹ̀ tó wáyé pé lónìí náà ń béèrè pé kí o kè àti pé bóò la ṣe wẹ̀ màmá. bí a bá sọ̀rọ̀ ẹnìkan ní ẹ oríṣiríṣi àfáà ló wà ẹwò ẹ máa bá ẹdẹ́kùn ẹ̀sán wa wọ́n ti fẹ́ dayé ro bẹ́ẹ̀ nìkan lanú jò ní tó ní kò sásà látù ẹni tá sì ń béèrè lọ́wọ́ ó sì dákẹ́ lórí mídíà báyìí náà kò sì kọ́rẹ́ẹ̀tì ọ̀rọ̀ yẹn pé à kìí sàṣàlátù wọn ní òsì kákójọpọ̀ sàṣàlátù ní òsì ó sì mo sì mà kó ní oṣù hànàlá sẹ́ri pé sẹ́ri pé zulumu omi nǹkan ẹni tí máa ń sọ pé kò sáàlù súnà kan tó yẹ pé kò sí àṣàlátù kódà ẹni tá ẹ̀ bá pọ̀ yóò jèrè tó pọ̀ torí pé níbi ti sọ tó ti ké sí alé tí pé ẹ máa ṣe sọ̀láàtù fún mi fàyínà sọ̀láàtà kún tàbílógún náà àìsàn kùntùn gbogbo kíbi tẹ́ ẹ bá wà ẹ máa ṣe sọ̀láàtù fún mi yóò máa bá mi tẹ́nì káwọn àdìdí wà fún gbọ́ súnà yìí nínú kò sí kò sí tó jọ bẹ́ẹ̀ wọ́n àmọ́ yí ọ̀rọ̀ àwọn síbi tí wọn lọ kákójọpọ̀ ká máa pé gbogbo ń sọ iná wọn bó wọ́n ṣe wẹ ìwẹ̀ nífàs ẹnìkan kò gbọ́dọ̀ máa nífẹ̀ẹ́ nǹkan kan tayọ àkọ́kọ́ ọlọ́run bá wa subhanahu wa ta'ala ẹni tí ó máa rí adùn iman ẹlẹ́ẹ̀kejì anábìyà muhammad sallallahu ta'ala sallam kódà kò gbọ́dọ̀ máa nífẹ̀ẹ́ èèyàn kan àfi kó jẹ́ pé ó nífẹ̀ẹ́ ọlọ́run látara onítọ̀hún ó nífẹ̀ẹ́ onítọ̀hún látara sábàbí kan tọ́lọ́run bá subhanahu wa ta'ala ti fi nífẹ̀ẹ́ irú ẹni bẹ́ẹ̀ inna Allah la yuhibbu kulla mukhtarin fakhur tó o bá nífẹ̀ẹ́ yẹn kan yóò jẹ́ pé sí nǹkan kan tó nífẹ̀ẹ́ kì í ṣe onítọ̀hún gangan ọlọ́run nífẹ̀ẹ́ onígbéraga ìwọ náà má nífẹ̀ẹ́ ìgbéraga tó bá ti fi gbéraga lẹ̀ mọ́ nífẹ̀ẹ́ rẹ̀ Wallahu la yuhibbu zalimin ọlọ́run nífẹ̀ẹ́ alábòsí òun ó ṣe máa wá nífẹ̀ẹ́ rẹ̀ tó lò tẹ̀lé ànábì sallallahu alaihi wasallam ó máa pè sákèsì tó bá ti kóòmì àbòsí ó máa nífẹ̀ẹ́ rẹ̀ Wallahu la yuhibbu fasad ọlọ́run nífẹ̀ẹ́ ṣùgbọ́n àǹbí ọlọ́run bá subhanahu wa ta'ala ẹni tí bá ń tẹ̀lé ànábì lódodo sallallahu ta'ala alayhi wa sallam òun lẹni tí ó nífẹ̀ẹ́ rẹ̀ ò tí ń tẹ̀lé lánà rẹ̀ wallahu ta'ala alam wa sallallahu ta'ala ala nabina muhammadin wa ala alihi wa ashabihi wa two six eight four one zero wasalaamualeykum wa rahmatulahi wa barakatu.